بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون فيتعلمون منهما ما يفرقون به ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد وما هم بضارين أحد إلا بإذن الله إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر حتى يقولا إنما حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضار أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقبل نفع الله سبحانه وتعالى سوان المسلمين أترى لكم كرياتي إجارة فوان النبي صلى الله عليه وسلم أن ترى تبع من جكة فمقوة allah subhanahu wa ta'ala bani salikun kí annabi bali salikun ọlá rẹ̀ àti àwọn aráàlú àti sọ̀hábà rẹ̀ jẹ́wà náà wà náà tó kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam lọ́jọ́ tí èyàn olè ṣe àgbàǹgbà bóun ní dúkìá kan láti fi ra ìyá ọlọ́run ọba subhanahu wa ta'ala abóun lè ṣe àgbàǹgbà bóun ní ipò kan láti fi gbára àwọn lẹ́m̀bí ìyá ọlọ́run àfi kéèyàn pàdé ẹ̀ láì ṣẹbọ dákùnmọ́jì àṣẹbọ pàdé rẹ̀ àfi kéèyàn pàdé rẹ̀ láì gbéwà mọ̀nàfíkì pàdé rẹ̀ dákùnmọ́jì àgbéwà mọ̀nàfíkì pàdé rẹ̀ kúlájọ kan sóre àtúnrawọ́rasẹ̀ sí wa Allah subhanahu wa ta'ala wípé ọ̀ràn tíṣẹ́ ìtàn ọ̀dà sí alọ́run lórí ajé àmú tá a fi wá jẹ́ wípé àní máa ti ń pè ní àrọ́ mọ̀mọ́ àfi kásá máa jẹun tá a bá ti rí kúlájọ kan sóre mọ́ fún lẹ́mẹ̀ẹ́ nìkan kan wá o ajé àmú ọ̀gá orin ni mọ́sá máa gbégbá ọ̀nà àrọ̀rùn ọ̀nà ìyọ́nà rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa nítorí kálukú wá fílẹ̀ tàfi wá gbọ́rọ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala masa abanigbọ́jú bá se ń fẹ́ lọ wọ́n àjẹ́ kan sọ rẹ̀ la hawla wala quwwata illa billahil azim bi awni min rahman abi allah subhanahu wa ta'ala pípọ̀ wípé kọjọ́ kó tún jẹ́ kí a tún pàdé padà báyìí lórí dáadáa allah subhanahu wa ta'ala ó sì gbàbẹ́ e àwa ń bẹ̀ pẹ̀lú jọkan sọ rẹ̀ náà má jẹ́ ó jẹ́ pé aburú lọ́sẹ̀ mi àtẹ̀yìn kù fún un kọjọ kọjọ pé ọsẹ wa kò fún ìyọnà rẹ̀ bákan náà a fi àsìkò yìí bẹ̀rẹ̀ lọ́n pípọ̀ fún àwọn àfa wa láàyè ọba látòrí sheu abdulrasaq àfa wa ẹrú àti tàdútún sí hmm? àti ẹ̀sà òkè kàtún àti sheu nasir gbogbo àwọn àti aládàbí gbogbo àwọn àgbàlagbà àfa tí àtúpadà bá ní aye ni ìjókòó yìí láwọn àsìkò kan sí kejì a fi àsìkò ibà Allah subhanahu wa ta'ala wípé kọjọ ọkọba nílé wọn kún ní dáadáa ìmà tó fún ẹnì kọ̀ọ̀kan wọn méje kọjọba méje kí wọ́n jẹ ìbùmọ́sù ọlọ́dọ̀ kan sọ rẹ̀ bákan náà insha allahu rahman a padà sí tafsir gẹ́gẹ́ bí àṣìṣe àdéhùn ṣùgbọ́n bí idnillahi alladhi la ilaha illa huwa bí idnillahi alladhi la ilaha illa huwa بإذن الله الذي لا إله إلا هو 20 after 5 oni tafsir wa mabari láti jọmẹjọ بإذن الله الواحد القهار 20 after 5 oni yọ ma bẹ̀rẹ̀ ìjọ àbáwá pátátá ríru ẹ̀rí wọ́n ta jẹnẹrétọ̀ ní o àjókò ní o yọ wà kú sí 530 ṣùgbọ́n 530 rẹ̀ làlúrí ni insha allahu alladhi la ilaha illa huwa a sì kan àtàbọ̀lùbáyẹn ghaliban insha allahu rahman bí idni láàrin wáhídì kọ̀hár. àwọn tí ń ṣe àmìhùn aláwọ̀bá ń sọ́rọ̀ ìsàn olóore wàláyé wọn ronú dáadáa ruwa ni Allah subhanahu wa ta'ala kò ní fúnlẹ̀mí ní kọ̀ọ̀kan wa náà insha Allah rahman ṣùgbọ́n gbà tá ti ń ṣe insha Allah insha Allah nìkan náà máa bá ní sí nǹkan mi ọmọ tó nítumọ̀ mi aláwọ̀bá ní sọ́rọ̀ ìsàn olóore ṣùgbọ́n insha Allah ní ẹjẹ́ àjọ máa sí ṣe gbọ́ torí tẹ́yìn bá ń gbọ́ tí sì ń yé yín tẹ́ wá mú lòun wájú ọlọ́run ọba táwa bá ń yọ́lẹ̀ dá ńkọ́rọ̀ padà ẹ lè gbàwálẹ̀ àlíkè àmà so àwa náà sá wàá jẹ́ àmú ìyàwó àtọmọ ẹ̀yìn kẹ́sìn fún mi lówó oṣù kọ́nà dàpọ̀ sànú wa tẹ́mi náà bá wà yàn náà lọ ó pè mí ni mo fi jókòó báyìí aláì bí ó pè mí ní wá wàláì ó pè mí fálíkì àmà mi tí mo sì mọ̀ pílé mi náà ní ìdárò mìíràn ilé ìyọ ilé ilẹ̀ ẹnì kan gbọ́dọ̀ kí wo dákọ̀ sọ pé wọ́n mọ̀ lọ́ba tó ń jẹ́ ní tó òye ni ọmọ tí wà ní ìdìmí wà ní ìdú sàárè mi tí ó sì papọ̀ Allah subhanahu wa ta'ala àmà ìyà tí wọ́n ṣe àmì banisẹ́wọ́n ẹ̀sán olóore ẹni tẹ́ ṣe ń ṣàlọ́ banisẹ́ náà lẹ́sàn olóore. iye dáadáa bàbá yìí inshallah rahman twenty after five ní tafsir ọmọ bẹ̀rẹ̀ bí idhnillahi ta'ala inshallah rahman jama'a ní ọ̀pọ̀lọpọ̀ tá fẹ́ sọ lẹ́yìn náà àkọ́kọ́ àyà tá a wà lórí rẹ̀ àyà kan ni tó jẹ́ wípé Allah subhanahu wa ta'ala ó fi tú ṣèitán lásìrí ó fi tú tani lásìrí o ṣèitán tábà bá a ṣe jọ́ra wa létí ibi tí a forí tafsiru ti sí òun náà ni pé asàdéhùn pé insha Allah rahman gbogbo ní tẹ́sán bá fún alágbára a fi tú ṣèitán náà lásìrí kí ló jẹ́ ká lè fi gbogbo ẹnu sọ pé fẹ́ tú ṣèitán lásìrí ó ní wípé a ti mú sọ́wọ́ nínú ọ̀rọ̀ tásà ń bá ní sọ́nù alukọ́ni wípé a'udhu billahi minash shaitani rajim innama dhalikumu shaitan yukhawwifu awliyaa èsù tẹ́ ń wò yẹn wọn ò ní máa sọ̀rọ̀ ń pa rẹ̀ kéèyàn wá máa rálẹ̀ mù àfi kó ń tàn ọjọ́ rẹ̀ ó ti bá pa nǹkan pọ̀ ni bí ẹ ṣe ń sọ ní pé ah, ẹ̀yà fẹ́ sọ́ra yín ah, tó lọ ń ka ilé lọ tí mùsùlùmí ọ̀gbọ̀rọ̀ gbẹ̀yìn pàdé ọlọ́run kéèyàn gbà pọ̀lọ́ ń káyé náà kan lọ. gbogbo wa pé obìnrin kan wọn ọ gbọ́dọ̀ ọmọ ọmọ ẹnìkan báyìí láyé ọkùnrin obìnrin ni o láyé láyé wọn ọ gbọ́dọ̀ fìyà méjì tì sọ́dọ̀ rẹ̀ pé ìyá ìlú dupò lẹ́ẹ̀kan náà àyàfà àyà àpọ́nlé ẹ̀gbọ́n ni àbúrò lóbìnrin mọ̀mẹ́yìn ra wọn náà ayé àpẹẹrẹ lẹ́yìn ànẹ́bìrì sí jàmọ́ pé ìpòyà láwọn náà wà sí wa salawatullahi wa salamu alayhi ẹ̀gbọ́n bàbá èèyàn lọ́kùnrin bàbá èèyàn ni àmàtàràmà ànàlẹ́wàlà sínú wùmẹ́n sínú wàbí bákan náà àbúrò bàbá èèyàn lọ́kùnrin bàbá èèyàn ni ànẹ́bìrì sàlám lòdì ó kíyà sí ṣùgbọ́n kéèyàn wá sọ pé òun tún láwọn àyà la hawla wala kó sì máa kìyàn kọ́ máa bẹ̀rù wọn Allah sọ̀tara ti bá ní sàlàyé pé innama dhalikum shaitan yukhawwifu awliya'ahu èso eré nìkan kan dẹ́rù bá àfàwọn ọ̀rẹ́ rẹ̀ kí n túmẹ̀ nítorí pé yóò ti gbé sọ́ọ̀lọ̀ léèyàn lọ́wọ́ èmi àtàfà yìí àdéhùn kan pé inṣàlá àfẹsẹ̀ lórí àlámẹ́rì kan ṣùgbọ́n máa wá máa kó díẹ̀ ẹnìkan ni ọ̀pá ẹbọtì ẹni tá a sì ń wí gbogbo tí wọ́n ń pè ní ìran òòsà kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ ńlẹ̀ Yorùbá lónìí òun ló fi olórí kọ̀ọ̀kan jẹ́ ẹni tó dúró ń sẹ̀gùn lónìí òun ló fi jẹ́ olórí ọlọ́ya òun ló fi jẹ́ olórí ògbóni òun ló fi jẹ́ olórí gbogbo òun ló fi jẹ́ ńbẹ̀fẹ́ ni wọ́n ń padà díẹ̀díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ọwọ́ ibi tágbọ̀yé rẹ̀ dé ó àwọn òòsà àtẹ̀sù tí ń bẹ́ńlẹ̀ kọ́ òun ṣe gífìtì bínú àwọn ṣe dùnú tí wọ́n ń kọ́ lọ́rùn sí pé bàbá ìdákùntúrọ̀ lọ́hùn eti mọ́ gbèkúrú ni ẹfẹ́ mi o ẹlòmíì sá inú kálukú sáà ń dókòó yá ah, alihamudulilayi tí wọ́n fẹ́ bọ́ lẹ́yìn ah, kọ́sájú ni wọ́n gbé fún ìkan sá dù lọ́tún lọ́sì bọ́ bẹ́yàn bó ṣe kan nìkankan wọ́n sá gbé ní ti ń gbègbó fún yóò máa gba ìgbóúnjẹ ojúmọ́ èyí tí èsà tí wọ́n máa gbégbó fún wọ́n sì kékékékéké fún wàláhì wàláhì ìbàdàn lọ́rẹ́ ti ṣẹlẹ̀ o àwọn àgbé àdéhùn kan láàrin àwọn àtàlásù àtàlá fàtòsí lórí àlámẹ́rin èyí tó gbègbó bó ṣe gbàgbé sùn lọ́jọ́ kan nù láti fún òsà ní ìgbó tá a ní ń jó òsà yóò bá ní jẹ̀dùn lórí ó sì ti gbà láti máa sáfù ẹ̀ ṣùgbọ́n sọ́ọ̀mà pé ń tọ́lọ ń dèmi náà fún ní kí n sìn ìwà sí lọ́mọ ìwọ̀n mo fẹ́ máa sìn owó só mọ́lẹ̀ nu ájì àmọ́ ọgbọ́dọ̀ máa yanjú ẹ̀ ègbó lèmi sí ìjẹ ìtumọ̀ ẹ̀ náà nu tí wọ́n náà bá lo nídìí mú nídìí ẹ̀ ṣùgbọ́n wọ̀ lọ́lọ́run tó yẹ ìpàdé ọlọ́run tí ó sàwé ntí ẹ̀jẹ̀ wínú lọ́bá bá gbèsò lọ oòrùn tó sùn tí ó jí padà iná làlìjànú fọ́ lójú méjèèjì kò rí nà mara rábá ìní ìsìn tó gbó òsè oníkíní o òsè ilégbó ìnàmà dáríkùn ṣèyítán yìí kọ́rù fàwùrìyà ṣèyítán tẹ́ ń wò yẹn kò lè rí ẹnì kankan dẹ́rùbà àyàfi àwọn ọ̀rẹ́ ni pé àrọ́sọ̀rọ̀ ń jẹ́ ká má sí rí iṣẹ́ ìtọ́hùn wípé ẹnìkan kan ìbá ní nǹkan kan papọ̀ àfi kó ti fi àyè àléébù sí àti ìtẹ́yàn àti ìdójútì ni. chief oníyàn láti ìsìn lọ àtàǹpàkò ọ̀tún yíhun yóò dègbò wọn ó sì wò tí bí sẹ́njà ni wọ́n máa rùn. tó bá ti wá jẹ́ wípé ẹ̀mú yóò má tẹ́ẹ̀sì lẹ́ẹ̀ ní ìdí tẹ́ẹ̀ ti gbàdọ̀ mi má wọ́n àfírù rẹ̀ wèrè tí ó yà hàn irú rẹ̀ wèrè pé ibi tẹ́ bọ̀rọ̀ yín dé kán ìrè jàmáà àwa nídìí àtibúra ní àwọn nǹkan kan ká tó máa tẹ̀síwájú kí lè àwọn nǹkan náà wàláhi wàlá inú alukur'an òní gbogbo rírọ́ wa kílẹ̀ rí wa nínú sọ́sọ́ làǹbíyà wọ́n sọ̀sọ́ wípé làkọ́dé anzalna ilaykum kitaban fi ìdíkìrùkùn àwọn àfáàní díkìrùn bẹ̀yẹn ṣárọ́fù nìtumá rẹ̀ a ti sọ tíra kan kalẹ̀ fún yín gbogbo yìí dẹ̀ ń wáláyé fi ìdíkìrùkùn ibẹ̀lẹ̀ wa ẹ̀yẹ dẹ̀ ń wáláyé ibẹ̀lẹ̀ wa tí èèyàn bá wá iye àtẹ̀yẹ rẹ̀ lọ síbi pé ń gbẹ́bọ ojú ó tì kẹ́yìn tí èèyàn bá wá iye àtẹ̀yẹ rẹ̀ lọ síbi pé ń sosólẹ̀ ojú ó tì kẹ́yìn bí èèyàn bá wá iye àtẹ̀yẹ rẹ̀ lọ síbi tí Allah subhanahu wa ta'ala tí ò pè lójú ọ̀nà fún atọ́jọ́dọ̀ ṣaitan ojú ó ti bẹ̀yìn ìdánfí ìríkùnkùn gbogbo ń tẹ́lẹ̀ ń wa pátá àti fi sínú tí a náà fín alásàmà kí ń kàlùkù wà kásìlà káyì kágbà wípé in ti bẹ́rẹ̀ alukùránù tí ọba ti tẹ́ẹ̀yàn lọ́rùn pọ̀ ní ọjẹ́ ìwòsàn àrùn èèyàn yálà mo ní dìdúrú kàlùkù alásàmà tálá ni o múrídì bákan ní o múrídì àwọn kan ní o ibi téèyàn padà wà bájá ibi òfo náà ni báyìí aláfọwọ́ sọ pé anúṣà sálàmù àwọn létí àwọn yahudi dípò kí wọ́n tẹ̀lé ní tí Allah subhanahu wa ta'ala tó fún wa nàbì kí wọ́n sì ṣe ìtìrọ́fù kí wọ́n gbà jàmáà tá a bá wo suratul Baqara láti gbà tá a ti gbé ìntọ́nà ti fẹ́ẹ̀ fi sọ̀rọ̀ mùsùlùmí gan kéré báyìí débi adé àwọn òní ń pariwo fún àwọn yehudi àwọn yehudi Allah subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ wọn pọ̀ ṣùgbọ́n wọn nífẹ̀ẹ́ lọ́hùn lọ́pọ̀lọpọ̀ wọn ṣùgbọ́n ẹ Allah subhanahu wa ta'ala ní ẹ jẹ gàba lórílẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀kejì ni ẹ ń jẹ lọ́wọ́ yìí in tí ó sì gbẹ̀yìn ẹ̀nìyà àdéhùn láti sánmà àdéhùn láti kíni o láti sánmà in tó ń jẹ́ kí gbogbo rẹ̀ ọmọ dàbí ẹni wípé àríro lọ́dọ̀ tiwa tó sì yẹ káríro òun náà ni ẹ̀mí ẹ̀sìn tí ẹ ti palára ti àná jàmáà kéèyàn ọ̀kan ìmájí àlámẹ́rí èèyàn bóòdù ńlẹ́ láàárọ̀ ó sì ń dágbé fúyàwó àtọ̀mọ̀ pé ìntẹ́jẹ náà mọ̀ ń wá lọ ọwọ́ adé padà ọba lé ẹ̀tì ẹ̀ ti wù wọ́n sọ ọ́ kọ̀ ní nǹkan kan mọ́ àfàsọ tó gbé sọ́rùn lọ tó tó gbé bọ̀hún kò rí gàgà wò nínú mẹ́fà nu ọmọ rẹ̀ ìkan náà ló kú ìkan tó pọ̀ náà wọ́n ní à ń tọ́jú ẹ̀ lọ sí tù wọ́n wọlé ma lórí wọ́n wá ń ṣe báyìí kèé sí ọdún kìíní sísìn kèé sọ̀rọ̀ fọ́tí yà sísìn yìí o ẹnìkan wà tó bẹ́ẹ̀ kọ́ sọ láyé pé àwọn terrorist ayéré àwọn boko haram rè ẹnìkan kọ́ sọ bẹ́ẹ̀. jamaa subhanahu wa ta'ala ó ti parí ètò lórí wà lámàrí kò sí tó lè change ẹ̀ mà kò sí tó lè change ẹ̀ èèbá àfà àtàrọ̀ kò sókò dalẹ̀ lórí pé kọ́nà ọgbọ̀n change tọ́lọ̀ ti parí òun òun ní change ẹ̀ kọ́dẹ̀ ẹ̀kú téèyàn ń sun ìtúnbẹ́nu tí ẹkọ náà ni ìpín ìdásílẹ̀kún ló sì ń sun àwọn yahudi àwọn àṣírí ibú kó o sí tí a ti ń pè bí gbogbo òran wá ṣe rí ìléèyàn bẹ́ẹ̀ náà ni ìran àlìjẹ̀nù náà rí wọ́n wá tó jẹ́ dọ́bù tí a bá lágidi nù wa ọ̀tí inú ní ọ̀jẹ̀ ní ẹ máa wò kán bẹ̀rún ẹni tí bá máa ń ṣe pè nù wa bó ṣe rí ó ṣe ṣe tó ń tu àlìjẹun lẹ́yìn ni dọ́bù dọ́bù dọ́bù dọ́bù dọ́bù dọ́bù dọ́bù ànìjẹ́ àwọn èèyàn ìwá làwọn yẹ̀wúdù ìwá mú lọ́rẹ̀ jàmáà annabi sallallahu alaihi wasallama àwọn àáfàá ni tí a bá ń gbé gbogbo nǹkan kọ̀ọ̀kan di lálìkì àmà ànàbí náà ni ó tún máa jẹ́ màmú wọn wọn lọ́dà náà àwọn tí wọ́n wá pa nítorí ọlọ́run kọ́ ta náà tí wọ́n pa sójú ọ̀nà ọlọ́run pé kọ́ kẹ́sìn ọlọ́run má ma ẹ̀sìsì mà lórílẹ̀ ńlá ìpọ́ àmú ọkú mbẹ́ wọn lánàbí náà ni ó jẹ́ ọ̀rọ̀ yìí sùn ṣúwàdà kí lè rí ẹ dákun àwọn tí ẹ lé àníbùsà sálám sápẹ́ ẹran pẹ̀lú ìwọ tí ẹ ìlú ọmọbìnrin kan tí ń pè Zainabu Yahudiya látọ̀dọ̀ Yahudi tí wọ́n fún ní iye owó kan wọ́n sì sáàmùsà sálám ọ̀tọ̀ ní ìsàsì ọ̀tọ̀ ní apá ẹran tí wọ́n fún tọ́jẹ yìí tí ànábì sì ń pọ̀ káàkú lọ tí ń sọ fún ìyàwó Aisha wípé wàláhi wàláhi nǹkan iná ni sì ń rí ọ̀fun mi lọ torí láti jọ mo ti jẹ́ wàláhì mo sì ń màlá salawatullahi wa salamu alayhi wọ́n wá ti rí wípé ẹ̀yin mùsùlùmí ẹ̀ẹ̀ni yé máa gòkè sínú gbèsè ayé tí kùránì bá ti wà lọ́wọ́ yí tẹ̀ǹtẹ̀ẹ̀lé ṣùgbọ́n ẹ ti lágídí jù agídí ilẹ̀ ẹ̀sìn níbẹ̀ lẹ́ẹ̀ni kò burú àwà fi sístẹ́ẹ̀mù jayín o kùránì ó wà wá pẹ̀lú ibi aláìsí kùránì sẹ yọ wà pẹ̀lú yín ṣùgbọ́n bí aláìsí ni gbogbo bẹ́ẹ̀ ṣe ní tẹ̀lé tí ń bẹnu rẹ̀ àwọ̀ wà gbé ìwọ̀ bí aṣọ ìlàmọ̀ fi ṣẹ́sì gbogbo tí ẹ̀ fi ní rí sóore ó láàmà sí fún yín wàsáìlì ìlàm ó ní àkọ́kọ́ orin iṣẹ́ yẹn mídíà jẹ̀máà ọ̀ràn àkọ́kọ́ ta ní ìsìn ònà èèyàn ń ṣe masters yẹn lọ ní US àwájọ ń sọ̀rọ̀ ọwá ló ń fọlọ́m búra wípé sixty percent ọmọ amẹ́ríkà ló lukó ń sì sọ àwọn ìpẹ̀lẹ́ rìn mo sì rí pé òótọ́ ní sọ ní ẹ lukó bá a ṣe ní ẹ lukó nǹkan òkun òòtúgún pléèrì bí ṣe jọjọ alójú yìí táwọn wò bí ẹni wípé in tí ọ̀pá títí bẹ wá kò sínú ayé àwọn èèyàn ń bẹnu amẹ́ríkà lẹ́nìí ẹ méjì wọ́n wọ́pù sílámù o tọ́jẹ́ wípé wọ́n ò lè gbélé tí wọ́n bá fi blọ́ọ̀kù kọ́ wọ́n ní kírìdì àwọn ni tọ́lá àti takun tọ́lọ ń sọ tí wọ́n gbélé kókó ẹwọ à ń pariwo tí a ti báwọn yẹn ń gbọ́ pàmbí ẹlákùnbọ́lọ́ ti bẹ̀rẹ̀ ìjọba sì fi hàn lẹ̀ bẹ́ẹ̀ pé àwọn ilé ìṣẹ́ gbé a ní fírí kíló kọ́ rẹ̀ àwọn kan bẹnu wọn ìran aṣọ tí wọ́n máa wọ̀ ẹ̀ lè wọ̀ lẹ́ẹ̀mejì ó sì fi hàn lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí rínu tó ń ti bẹ́ẹ̀ náà in tí wa máa wà lẹ́mìí ọ̀pọ̀lọpọ̀ wa ni wípé màá sáṣe bí wọn wọ́n wá jókòó sí kọ̀rọ̀ níbì kan bí wọ́n ṣe mọ̀ wọ́n sì ń darí gbogbo ayé ẹ dákun tẹ́ ẹ má àwọn obìnrin ilé tí wọ́n wọ̀ kú wọ́ kí ta ló lè sọ pé mástà mi rè tó ní máa wọ̀ tíṣà kọ̀ọ̀kan mi rè wọ́n sì kọ́ wa kí wàá sábìlì ìlànà bí wọ́n ṣe ń fojú rí wọ́n máa fetí kọ ẹn tí ó ròyìn fún wa BBC CNN wọ́n ti polówó ẹ̀mẹ́ pé tọba fẹ́ tọba fẹ́ báwùjọ mu bó ṣe rí rẹ̀ ọmọbìnrin tí ń sọ̀rọ̀ lọ́yìn lẹ́ẹ̀kan náà bí ṣe ń sọ̀rọ̀ gbogbo ayé ní ń gbọ́ kí lọ́wọ́ tó nù yìí sẹ́mi mà ni ẹ̀ntọ́sọ tí ọ̀sọ̀ tó ti lọ sọpọ̀ padà táyé rí onítùmọ̀ sí ẹ̀ sì lè mú jẹ lamẹ́ríkà yìí ní ọ̀sẹ̀ kan kọ́mọ̀sẹ̀ tí ó pọ̀pọ̀sọ ẹ̀yọ tẹ́lómi lọ gbélé oko wọn tà sí ilẹ̀ gbogbo fámílì ilẹ̀ gbogbo fámílì ẹwọ̀n àlìkí àmọ́ wọ́n lè padà ìwé ẹ̀ka àwọn ọ̀bí yóò rí bẹ́ẹ̀ jàmáà láti fúnlẹ̀ mọ́ wa ká tún lè máa sáré lọ síbẹ̀ yẹ ká lè lọ kó sínú páńpẹ́ modern slavery òun náà ní ń bẹ́ ń lu kílù ọ̀mọ́ láṣeyọrí sẹ́tìn ni ṣùgbọ́n wọ́n mọ̀ pé ta ló lè máa ṣe check and balance tó lè máa tanáwọ àwọn nǹkan yìí àfi àwọn tó jẹ́ pé òdodo ń bẹ lọ́dọ̀ wọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí anabi Sulaiman wọ́n ní kíngì ni kí ni ẹ pé o kíngì ọba ọba ní Solomon kò ń ṣe prophet ẹ̀sùn awo jọ́ọ̀nù ọmọ ń zina jọ́ọ̀nù tí ọmọ jẹ́ ń pè lára mú yóò sì bọ̀ sí bísúẹ̀sì yóò bọ̀ sẹ́ńtì prophet John Kọ́láwọlé prophet èèwọ̀ obe obe ìyá nàbí Mùsá kèèsá nàbí alásọ̀tọ́ òfóbe kẹkẹsà nàbí ìyàwó Maryam tó bí ànàbí Ìsá kèèsí ànàbí ìyá nàbí Mùsá kèèsí ànàbí kò sí nàbí yá kò sí nàbí yá ṣùgbọ́n in tí ó jẹ́ kí èmi àti yín ká máa ṣe Allahu Akbar subhanallah wallahi kó sì máa tawala tí ó wà ní junu mọ́sálásí lọ wọ́n ti jọ dẹ́síà gbogbo bí wọn náà bá ṣe jọjọ́ pé wallahi wallahi tí wọ́n bá lálẹ́ kìámọ̀ ìyá tó sì jó òótọ́ ẹkún gbogbo wọn sùn ìsìnkú kálukú ó sì rọ́ọ̀sì padà pé kí mú mú lọ gan bá ṣe ń bẹ́ẹ̀ mi là bá a ṣe ń bẹ́ bí kò sífẹ̀ẹ́ rí in tí ó bá yẹ ya ìdá fún tí ó àní jẹ́mi ni ọ̀tọ̀ sí kọ́ ya àbàjẹ́ ó gbé mi nílá àfijọ́ ń bara wá lò wọ́n sì sẹ́ẹ̀tì wà débẹ̀ náà ni àìsí tẹ́wọ́ gbà ẹ dákun jẹ̀máà kìí ṣe àti ìsáàsà gbogbo wa ẹjẹ́ àṣò tọrọ ta lówó mọ́sáàsì lè wà lọ́wọ́ rẹ̀ fọ́sẹ̀ kan tẹ́bí ọmọ wa pàtì àwọ̀ tí ó ma wá sọ wípé wàláhì ebi ìlópin o pátápẹ́rẹ́ ẹ̀kọ́ bọ́ sójú kù kí àwò sì fi màgbówó wà lọ́wọ́ ẹ̀ kọ́mọ ìmàgbówó rà pé ṣùgbọ́n òní o wàláhì kò ju twenty five thousand two hundred lọ bí wọ́n ṣe dì fún mi láti mọ́sálásí náà nù ẹlẹ́à wàláhì ó lè jọ bẹ́ẹ̀ láyé wàlé bí òní palálì kìámá àfáàdà tí ó wí ẹlẹ́àdà tí ó sàádà naam jamaa tí a bá ń pín òsì òsì òsì yìí lé ní ń dákọ̀ iná ọlọ́ọ̀ni ìfúnlẹ̀mọ̀ ìmánidà àwọn tí wọ́n ti ẹ̀dùn déédé tí a fojú rí ànábì sallallahu alaihi wasallam tí wọ́n dúró sísinsin tí wọ́n dúró sísinsin tó ń ti bẹ́ẹ̀ wọ́n pa ẹran kalẹ̀ wọ́n ń bi ànábì léèrè pé ṣé wọ́n nìkan ló ní àbáwọ̀ lọ́nà ní agbe yẹ́sì alúnaka nílẹ̀ àǹfààní gbogbo nta wa gbàrà wọ kẹfẹ́rí bó láàṣì wa pin ànábì àdìyàpọ̀ fọlọ́hún àti ànábì rẹ̀ náà tá àlékó tẹ́ báyọ̀ nìkan tí kàn ń ṣe bóyá ojú ń tì gbangba. jẹ̀máà kí là ń gbé kọ̀rọ̀ ọ́ ṣe ọ̀ràn nìyẹn o bá a ṣe fojú jọra wa yìí bóòlà ṣe ní jẹ́ kan nínú àwọn tàbí sáà sọ min hadithi Thawban mọ́lá rasulullah sallallahu alaihi hadith mọ̀kọ́rọ̀dún fi sọ́nà dàmà bin Majah bi isnadi sahih annabi ni tọ́lẹ̀ gbẹ̀rẹ̀ kìámà yati unasun kọ́ aqwamun min bí òkè ní orí irun gẹ̀gẹ̀rẹ̀ àwẹ̀ gẹ̀gẹ̀rẹ̀ zaka gẹ̀gẹ̀rẹ̀ wáàsí tìlátùrù kùrán gbọ́ngbọ́ngán àwẹ̀ fàyẹ̀jẹ́ lọ́sọ̀ tààlà àbá manthura Allah subhanahu wa ta'ala yóò wà sọ di in tí a bá ń pè ní àbá manthura ò ní kí ó wọ̀n tẹ̀sí bì kan òkun bẹ́ẹ̀ bí tó rùn láti ta òye wá bí ìtẹ̀sán bí òun wà bí ìmọ̀lẹ́ òun kéèyàn wá dìde bẹ́ẹ̀ kó gana àbá ni ẹ̀ ń wò pé nǹkan bẹ́ẹ̀ ni bọ̀tún bẹ̀rẹ̀ sọ́mọ kò sí nǹkan bẹ́ẹ̀ tọ́sà ìtìtì nínú okùn tọ́wọ́ àṣẹ gana kí apákan àfa máa ń túbà apákan àti ẹ̀ máa ń tú sáfẹ́fẹ́ ó kú dùdànù wọ́n rí àgámá ìbànújẹ́ ó dé inú àwọn ẹ̀kọ́ sì máa nù tẹ́lẹ̀ pé áà ah! káwọ̀ sí ìrù eléyìí kó wá jẹ́mọ́ ìṣe ẹ̀sẹ̀ bí ntọ́pọ̀ ọlọ́m béèrè ni ntọ́ mẹ́ni ń láyé lè ní ara tí ń dúró nù wá tí ń tó tó pé ọ́díẹ̀nsì rẹ̀ wọ́n pọ̀ ju gbogbo sàábé lọ ní ṣùgbọ́n kàìfíyà ni wọ́n bí ákèsí kàìmíyà bóòlù sí àwọn olóṣe yanjú ń bẹ̀ kìí ṣe pé bóòlù sí pọ̀ tó wọ́n àbá nǹkan Thawban ní àwọn sàlám dákun ní ìwáyà mi àwọn sọ̀hábà pariwo pé dákun anabi jẹ́ amaru wọn kí ni ó jì òrí bẹ́ẹ̀ àbí wàá ní àwọn èèyàn kan ni ya'khudhuna min al-layl ma ta'khudhun wàláhi bẹ́ẹ̀ ṣe ń jíròrò náà ń jíròrò bẹ́ẹ̀ ṣe ń ṣe wàlá ọ̀sán náà ń ṣe wàlá mọ́sálásí halikọ́ tafsiru jumua gbogbo ẹ̀ wọn káàkiri ṣùgbọ́n wa idha khalaw intahaku maharim Allah ṣùgbọ́n gbogbo sí olóore wọn kò jùgbà tí a ń bá rí mùsùlùmí ẹgbẹ́ wọn tí a ń fojú jọ lọ tó bá ti bọ́ ọkọ̀rọ̀ nísìn ìtún lọ sí ìsìnà nìyẹn tó bá ti bọ́ ọkọ̀rọ̀ nísìn ìtún lọ jalè nù tó bá ti bọ́ ọkọ̀rọ̀ ìtún lọ yíwèé nù tó bá ti bọ́ ọkọ̀rọ̀ ìtún lọ parọ́ nù tó bá ti bọ́ ọkọ̀rọ̀ ó tún ti ń padà sídìí awo nìyẹn tó bá ti bọ́ ọkọ̀rọ̀ ó tún ti ń padà sídìí ẹgbẹ́ wọn nù tí bá ti ti ń bọ́ ọkọ̀rọ̀ ó tún ti ń padà sídìí máa gbàgbọ́ fún òǹkàlùkọ́ wa bù nígun kọ̀ọ̀kan nígun kọ̀ọ̀kan tọ́jọ́dọ̀ tiẹ̀ káwá fojú wo gbóǹtàǹjọ́ ń dánwò láwùjọ wípé bí ẹ ṣe sẹ́ẹ̀tì wa ọ̀pù yìí ọ̀nà wo la fẹ́ gbà làǹbẹ̀ yẹ̀wùdù iná ni o tàǹtà sọ̀rọ̀ wọn iná ni o àjírí náà ni o àìsàláìtì náà ni o wọ́n sì sọ wọ́n sì sọ fún gbogbo wa tá a gbọ́ wípé àwọn ni ẹni tí ò ní mọ́sù tí ó sì máa san alágbára mẹ́lẹ̀ hafidul Qur'an ẹni tó akura ní sòrí tán ẹni ọ̀wọ̀ ẹni tí ẹ gbọ́dọ̀ máa gun garagara yahudi ma wọlọ̀ ní bọ́ọ̀lù pẹ̀lú pẹ̀lú tó ń jubiléètì àsìkò orun tó kò dìde ọbẹ̀wulẹ̀ ọbẹ̀wulẹ̀ yóò àkú síngẹ́ẹ̀tì ìntẹ́sì tó pè ní ìrọ̀rùn yóò ti ń jẹ̀mọ́lẹ̀ lọ yóò ma wá sínú náà ma sínú náà ní agbẹ́fà ló ti bọ́ bẹ́ẹ̀ àkàkójò tó máa wá rọ̀kà ti dà pé a fè se jamu mọ́gírí àti ṣáì Yo lẹ́rì jamaa ntí bẹ̀fẹ́ni kọ̀ọ̀kan wa ní ìsìnká múra rí à ń sọ ilé tẹ̀mùhídẹ́n kọ́ máa jẹ́ ìtúrúgbé àṣẹ̀ṣẹ̀jọ kúrò ní Ìbàdàn tọ́jọ́ wípé wàláhì wàláhì àtúngbòòrùn pé àà ah, ah, ìmọ̀nì sì tún jẹ jáde lára wa a sì tún jọ ń gbòòrùn rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí kọ́dà ìmọ̀ wọlé ẹlòmíì kèétan lára ẹ̀dì sí láti gba rọmọdán pé òun ní wo bí olóbe pé kó òfin máa sọ àwẹ̀ ọ̀hún ìní parọ́ ìní jàmbá ṣùgbọ́n tó tún gbé ẹlòmíì ìdásí pé ní sítúsàwálẹ̀ tí è parí bóò láti fẹ́ bọ́ wàtábàwò màtàtì fi ṣayatin ala mulki Sulaiman ó dídí ànábì ọlọ́run rẹ̀ kí à ń tẹ̀lé àtẹ́yìn naam wà mí afẹ́rẹ́ mi náà afẹ́rẹ́ mi Abbas radiyallahu ta'ala á yahudu tẹ́ ń wọ́yì àwọn wuli ma Israel lórí eh, Palestine lórí wọ́n ti gbẹ́rẹ́ kankan ìjọ kan bẹ̀tílẹ̀ ma abúlábìnrin Abbas ní ilẹ̀ ma kí ni ò sí tòòsú wọ́n pa ànàbí ọlọ́run 60 lórílẹ̀ lọ́jọ́ kan ànàbí ọlọ́run ọgọ́ta ànàbí ọlọ́run irú ọ̀rẹ́ tí a ń dẹ́rù eléyìí ìwò bóòlẹ̀mí wọn ó ṣe rí sọmọlàkejì jama'a wàlẹ́ ọkọ̀ tí islamu ọ̀jẹ̀ ní ń sọ ṣùgbọ́n láyé tí mọ́ náà ọ̀dà àmọ̀ ọlọ́run ní wàláhì wàláhì ẹ̀sìn náà ni ó borí ṣùgbọ́n lórí àdéhùn tọ́lọ́run ṣe yìí àṣegbìyànjú èmi àtẹni pé bóò ní ṣe sórí rẹ pẹ̀lú ẹ bóò ní ṣe kí ni o bóò ní ṣe sí oríire pẹ̀lú rẹ ìntọ́kẹ́ ẹnìkọ̀ọ̀kan nu no bóò ní ìse ní ìsàsejù bóò ìse ní ìsàsejù jẹmọ́ àtàwà bá ti ń gbọ́ alágbára aláwọ̀ yọọ wa yóò wọ náà jẹ́kọ̀ọ́sọ rẹ̀ yóò jẹ́ àtórí ìyọ̀nú ẹ̀ ẹ wo mílíọ̀n sí ọ̀mọ́ tí a torí ẹ̀dá kí sí pé òkúra a máa rìn láàrin méjèèjì náà ni fún ọ̀rọ̀ jẹ́ ìtọ́yìn méjì ni ọba tí méjèèjì kò nílé láàrin dákò sànú wà lánà bí ó sì tàwà sọ́rọ̀ wà tó lẹ́wọ́ sànà wàlẹ́ kò ní ká mú ojú àkọ́kọ́ iná láàgọ̀ fúrú rọ̀hìmú ọbọ̀ ń kẹ́ni kọ́dọ̀ tó láìkẹ́ tí bá ń sẹ̀ kọ́ jẹ́ pé yòlè yọ́mọ̀ ẹgbẹ́ kí kò ní amóyùn báwọn àgbọ̀ sí ti wà láì òkú ti pọ̀jù lórílẹ̀ báyìí wà láì kọ́lọ́ sànú yẹn veil ló tún bí mọ́ni bèsè gbà nìyẹn à ń lo veil náà láàrin méjèèjì lèyàn wà kílẹ̀ rí wa tá a fi sọ bẹ́ẹ̀ jẹ̀mọ́ kílẹ̀ rí wa annabi sallallahu alaihi wasallam ọba àwọn sọ̀hábà sọ̀rọ̀ njọ́ kan ọ̀rọ̀ ìpọ̀ gan ọwọ́ akúmbẹ̀ hanzola bóun ṣe délé njọ́ ngẹlẹ́ tó ń kálukú sókún tẹ́wọ̀n bẹ́ẹ̀ ni wọ́n ti ha ọ̀nà dé ooo ah bó na ti fẹ́ kó yọmi yọ ọlọ́run báyìí hanzona bá délé padà bí àwọ ẹ̀sẹ̀ ẹ̀ ti gbé ah, ọkọ mi látàwá ah, ẹ̀mọ̀ pẹ̀pọ̀ ọ̀dọ́ àdébí lónìí o ọkọ̀ búrẹ́dì sí àwọ ẹ̀ nìkẹ́ lọ́mọ náà tó ń sáré bọ̀ dádì rí o ò tún gbé ọmọ èòkè ìpìlára kọ́mẹ̀ ń dádì o mo fi ń sọ tí ó dè kọ́rọ̀ ò clear o ọgbọ́n mo kè ní ẹ̀dùn ń bọ̀ pé hanzona bá jáde padà nbò torí yàwòrán ọmọ gbogbo nǹkan yìí ti lọ lára ẹ bó ṣe pàdé abubakar ojú ọ̀nà abakar bani hanzala naamani hanzala sanni gbọdọ sọ̀rọ̀ àtọ kéfì ha lókùtì àmà bìrà pa awo fanga gaba ni wàllayi n'afa kọ hanzala hanzala ti di mànàfíkì o ah, ẹrú bá abakar pé irú sàtìkìtì wọlé afúnra rẹ ah, sọ́ọ̀sì sẹ́wọ̀n náà olùwàlẹ́ mọ̀ sọ́ọ̀sì tí wọ́n sọ ah abakar balẹ̀ lọ́pọ̀ mú ọba ń gbọ́dọ̀ sàsálàm bẹ́ẹ̀ náà sàsálàm gbọ́n hanzala ń fẹ́ nu ẹ̀ sọ́wọ́ lọ́ba ní ànábì sẹ́wọ̀n wá ni mọ́mọ́ tí ah kí lórí ó ní ṣe bí kọ̀ pẹ̀ta kú lọ́dọ̀ rẹ̀ tó ń bá ní sọ̀rọ̀ àlìjẹ̀nà tí ń dàbí kí a sáré gba kọ́kọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé àbọ̀ onílọ́pọ̀ fún a ìwọ̀ tó ń bá sọ̀tà rí o tó débi ọ̀rọ̀ ọ̀nà anybody ò tí ẹ̀ lè rí ìjókòó mọ́ ṣe bẹ́ẹ̀ mi ọ̀nà mo délé padà mo ti rẹ́ni síyàwó mi ṣé n ò dìtẹ̀ báyìí ṣé n ò dalẹ̀ mo ti gbọ́ ọmọ òkè dáyé lónìí mo ti kíìsì ọmọ mi gbóyè ọ̀sán fún mo ti jókòó jẹ́ mo á padà kó mẹ́ta pé ojú mi wá wálẹ̀ padà pé á gbogbo tí owó sọ́yẹ tó jẹun sí ti dìlítì ẹ̀ sọ́yẹ rẹ̀ sí yàwó sọ́yẹ ń kíìsì ẹ̀ sọ́yẹ ń gbọmọ ókè ànábì wà á wò lọ wò bọ́ kó lú jẹ́ fún ká má ba àmójú gbáǹkọ náà họ́ ìbẹ̀rẹ̀ ọlọ́ni ó títítítí àfáà wá fẹ́ fi yọ́tán inú yàrá lọ wà bí ẹ ṣe pẹ̀rún níwà lẹ́wọ̀n rò bí olómi kò sí mo fẹ́ bóre dí mi rómi kí n lè wá wọ́n ń pẹ́ bóòlù àwọn oníwà láyà àti òtí ẹ̀ jáde fún mi lé ẹlẹ́sẹ̀ ni wọ́n dáná sàrí fún bóòlù ọ̀hún ṣe gbarú àwọn ilé ó ti à ń yọ kojú kan náà wá wa ni hanzola wàlọ́hì wàlọ́ tọ́ba pé tẹ́ ẹ bá lè máa wà lórí ìṣesí tẹ́ ń wá pẹ̀lú mi bí n àti bó ṣe máa rójú ẹni kọ̀ọ̀kan tẹ́ ẹ bá lè máa fi lo láìfù lọ tó lè rí bẹ́ẹ̀ nítòótọ́ náà wàláyà àwọn mọ̀lẹ́kọ̀ wà máa bá lórí bẹ́ẹ̀ dì í wọ́n sì máa sálámà sí káàkiri gbogbo ojú ọ̀nà tẹ́ bá ti lọ tẹ́ bá ti ń bọ̀ ṣùgbọ́n wà sáàtàn ayé òtún ra mu yín díẹ̀ náà tí ẹ̀ tùrí tí ó pa yín láàrin méjèèjì ń lẹ́ẹ̀tì mọ̀ wá rìn lọ rìn bọ̀ ẹ wà ní jálàsì jùmọ̀ ẹ ní jálàsì ètò kí wàá lẹ̀ wa ànábì ni mọ́nsá àtù hasanatu mọ́nsá rọ́tù hasanatu hu wàsá àtù sẹ̀yẹ̀ àtù gbogbo ẹni tó bá ti lè rántí dáadáa tó lọ ń fún un sí ní kọ́rọ̀ tí èsì ti sí àrí mi tó wàá bu ẹnì gbà ah, mo ọlọ́run alhamdulilayi tí rọmọdún fi parí mo sì kí àsùnbà ń jẹ mọ́ ẹ pé ah òdúpẹ́ o tí rọmọdún fi parí mo sì rí pé kò sí ọjọ́ kan tí ń ṣe aláwẹ̀ kan lẹ́nu kódà kò sí tábìlì kan mú fún un bó ti ẹ̀jẹ̀ pé hadith yẹn à ń sì gbọ́ tí èèyàn bá fẹ́ bu aláwẹ̀ ààbọ̀ yóò rí ààbọ̀ yóò ní tí ń pè nípa géńdé jẹun wọn a fún yẹn pure water pé sákọ̀kọ́ sáré sí mi látọwọ́ mi ìwọ̀sáré mo gẹ̀ẹ́kà kí mi lọ sámú yòókù ọ̀dà tó bá jẹ́ pé bá bára ìyẹn ṣe mánu kò ní nǹkan mìíràn lọ yóò tún mútàbùrù náà yóò sẹ́bí ọ̀nà bíi fifty ọ̀nà gìrìlẹ̀ ìjọba wọn láwẹ̀ nìkọ̀ọ̀kan wọn ọ dà ní ẹ̀dá ṣùgbọ́n tánà bí ìsọ gangan kọ́ yẹn in tí ó fi èrí bẹ́ẹ̀ ní wọ́n tẹ́ pé táwùrù kan ìní ìwọ̀n nìkan ní ẹ̀wà jẹ́ sí fifty one ó sì gbà láti pin dórí gbogbo yín tí ò sí kankan míì àbí èèyàn ò ní ju oyin síbì kan lọ ẹ sì jọ ń dírẹ́dì ẹ sá ẹ mẹ́jọ ọ̀gá mẹ́lọ́gbà náà lọ kọ́kànlá mọ́sí kásàtọ̀ fi sínú papọ̀ kápẹ́bà náà ni ìbò aláwẹ̀ náà nìyẹn náà ìṣàláwẹ̀ lẹ́nu nìyẹn náà ọ̀pá kì í jíìpù kalẹ̀ ọ̀hán atámùlé alọ́ nígbà mẹ́jọ àtàrà wa mọ́ oṣù ọmọ ọmọ kìí ṣe jíìpù pé wọn ò fi ránṣẹ́ o ọmọ bọ́tù ṣe ń bá sọ̀rọ̀ náà bíi two hundred fifty rẹ̀ pé bí ìgbà tí ẹ̀ka pé ń fowó wá jáde nàgbà ẹ̀wọ̀n ya tábùrù rẹ o ọmọ ìyàwó torí ọlọ. ẹ sì wá wò ẹlòmí ó sì máa o wọ́n láì kọ́mà kọ́mà kọ́dọ̀ òtí ló ń bára yọ ọlọ́gẹ́dẹ̀ ẹ̀bùrá ìṣẹ̀dá ẹ̀kọ́ méjì o ẹ̀kọ́ méjì o òun fi ń dènú ẹ̀mí kí ẹ lè jẹ́ pé lórí ẹnì kọ̀ọ̀kan yọ báwọn à ń lẹ́yìn tí dáadáa tọ́lọ̀ ń bá fún sí balẹ̀ máa dùn ma ó kàn ronú dáadáa tọ́lọ̀ ń fún sí i subhanallah ah! ẹ wo humu kọ̀ríba ah! àti abu kọ̀ríba nìkan bẹ̀ ti fi sọ báwọn ah! tí ń kálù sí tá a pé láyé àwọn jọ sí ní ẹ wá kọlù mi pé ẹ tún bí bẹta mo mọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó di adá sọ̀rọ̀ yìí o tá a sì sa èso jọ tá a yẹjú ọ̀rọ̀ yìí ní ẹ pa ní ẹ tún pé a ah, fúnra mi ní sùn ọmọ lọ́mọlájà inú ẹ̀ sá ń dùn fún dáadáa tọ́lọ̀ ń fún un sí ìmọ̀ ẹ wá ba lára rẹ̀ gbà mí níjọ́ mi ní ọba tó dorí kodò mo dára mo dára fẹ́ kó bàbá yìí torí ọlọ́run mo sì tijú ẹ̀dá tijú ẹ̀dá mo lọ síra mi first class first class first class first class wọ́n wá ń pè wá nǹkọ̀ọ̀kan professor òtútù mo sì lọ bọ̀ yá yìí lọ́wọ́ tí mo sì mọ̀dájọ́ rẹ̀ torí ọlọ́run tí mo wá ti dúró ẹ̀dà tó báyìí ẹ̀mí ẹ̀ bàjẹ́ ẹ̀mí ẹ̀ sì kóró tó bá rí báyìí gbà mí fún ní títùnú bí dáadáa yóò rí báyìí fún gbà mí ànábì ni mọ́mìnì ni kò sọ pé fàdákùn ni muslim mọ́mìnì ọgbọ́n bó ṣe ronú lọ́ba padà léńjọ́ náà bí a kò burú ọbẹ̀ yìí alọ́ wípé ìwọ kìí ṣe ẹdì ẹni kọ̀kọ́ fi dú ẹdì ẹ̀kọ́ ní kọ̀kọ́ fi dú ṣe bọ́wọ́ ọ̀tún iná mi ìbọn lọ gbogbo òka ẹ̀ ilẹ̀ jì ẹ̀ nígbà táwọn ìsọ̀kan bí fi bá nǹkan kò fi kún ẹ̀sìn ọlọ́run ọba bẹ́yìn náà lọ́ọ̀lì fi wàlìjáfi àníhù láàrin aláṣejù àtàláṣe ètò ṣùgbọ́n súnà hùríyà ni fírídọ́ọ̀mù ni à ń pè súnà ntí ò dèèyàn a máa sọ báyìí kìí ṣe bí à ń fírí ara wa àdìra wa ń dẹ̀kudẹ̀ àdìra wa ń dẹ̀kudẹ̀ à ń sọ ntí ẹni à sọ yóò wá di ọ̀ràn fẹ́ ntí ń sọ àtẹ ń gbọ́ náà ọwọ́ àkókò ń kálukú ó ṣe wẹ̀já wọ́n ìbáyà dá sí bẹ́ẹ̀ ni abdi wa afẹ́ ẹ̀ mà bọ́ sẹ́nẹ́kù lọ. Eh, ṣe bí kínú mi ọmọ ti dùn sí ni mo ti gbọ́ ilé ẹ̀dọ̀dọ̀ sáàsà ń bẹ ya kínú mi inú mi ọ̀dẹ̀ dùn wàlẹ́ ọ̀rọ̀ ọ̀gá ọ̀pọ̀ balújẹ́ ọwọ́ ẹ̀dùn ọ̀mẹ́lẹ́ oṣù àpótí balújẹ́ padà wàláyé ìfúnfà náà ìfàbẹ́rẹ̀ náà mọ̀ yọ ojú sẹ́tù kan náà lọ ṣùgbọ́n wàláyé ah, fún díẹ̀ díẹ̀ tó sọ fún mi ní sẹ́jú márùn kí n tó dorí kodò padà fún èèkùn eh, sàárì ọ̀pápọ̀ sẹ́sù kí ni o sàárì ọ̀pápọ̀ ìdán ibi tá a wá ń bọ̀ ní paríparí tẹ̀fsíra kàfẹ́lẹ̀ mo sọ pé tẹ̀mùhíd kí ni tẹ̀mùhíd yóò bá irhas ìfà ìfà àà sí àwọn alẹ́sọ́ ìfàárà àwọn àbá ní ká pè ní ìfàárà ní tàà fi parí ẹ̀ jẹ̀máà agbọ́dọ̀ kí ìsára gẹ́ nítorí wípé allah subhanahu wa ta'ala kò bá ní sàdéhùn pé tá a bá ti súnmọ́ ní débì kan a wà bọ́m bí àdánwò ìsúnmọ́ nga àdánwò ni mo ń pariwo fún wa wípé a ní ẹnìkankan nú a sì bẹ ẹnìkankan jà in tó lọ ń fọ́ ànàbí sallallahu alaihi wasallam bó sì ọmọ yíbò ìlú gbé lọ tó ju bá a ṣe gbé lọ ìlọ ọ̀gá wa ni. ntí wọn bá ti ń pè lọ́rọ̀ ẹ̀sìn wa ẹni òye tí ẹ̀ wọn fún èèyàn lórí ẹ̀ kì í kọ̀ sọ́dọ̀ tọ́rí tí o pé àwọn eléyìí nígbà tí lè fún wa lóyè báyìí tí wọ́n ti lè fún wa ní òyè báyìí sẹ́ kò sí tí wọ́n lè fi kwẹ́sí ọlọ́run kò sí tí wọ́n lè yọ kó ń bẹ jẹ́mọ́ sí ọwọ́ mùsùlùmí lórí professorship lórí ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ̀n fún sàásánlá nítorí pé alárùbáríkà ni ànábì sàásánlá ó jíṣẹ́ àwọn iye ọ̀rọ̀ sí stamp way ọ parí iṣẹ́ fún jamaa gbogbo alama tí wọ́n ń ké kí ń ta yìí tí wọ́n ń pè ní Ebola àwọn èèyàn kan ti dìde o wọ́n ń pèrán mùsùlùmí kọ́ra wọn tó ń pèrán ní aṣáájú ẹ̀sìn wọ́n sì ti ń ṣe kí mùsùlùmí ó pàdé ara wọn kí wọ́n sálámàtà kí wọ́n bọ̀rọ̀ àwọn lọ́wọ́ tí ń ṣe ilé ìwọ̀ báyìí ọ̀rọ̀ èyí tí màá ń sọ yìí ń dáko èèyàn ṣùgbọ́n tó kíjí máa fún akẹ́yìn ní ui sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ àkíyèsára samri mọ̀kànfẹ́ sọ̀rọ̀ díẹ̀ lórí yìí kọ́dà òun tán pòfẹ́sọ̀ yẹn ń pè jama'a hadithi wa wípé musulmi jí ò ní pàdé ara wọn kí wọ́n bọ̀ra wọn lọ́wọ́ tí ma sára mọ́tàn àfi kẹ́sìyàn méjèèjì ọmọ ọgbọ̀n dànù lára wọn gẹ́gẹ́ bí ewé bíbẹ́ ṣe máa jábọ́ kúrò lára agi odeni odeni mọ̀bọ́ ẹlẹ́ẹ̀kejì in tí ó ń pè ní ẹ̀bọ́lá yìí tó wùrùn náà ni àjàkálẹ̀ àrùn gbogbo ibi tó bá ti ẹsẹ̀ fún mùsùlùmí tí ọ̀pọ̀ àpapọ̀ mọ́lọ́sù àtàálá annabi lọ́lọ́n ti fọ gbọ́ àṣẹ rẹ̀ òkúmà pẹ̀lú ẹ okùnkùn ṣẹ̀yídí ẹn tí ọ̀bà kúkú bẹ̀ tí òkùnkùn omi tí òkùnkùn kankan yóò sàkùnkùn kankan náà ẹ̀bọ́ láti ẹwà ń kéèkì ayé wa mọ̀ láti 1976 33 years 40 eh, eh, kan jama àwọn dókítà ní ẹnbẹ́lẹ̀ yìí o in tó yára pààyàn ní sísẹ́mù rẹ̀ yẹ̀gẹ́ láìsà rẹ̀ tẹ̀lẹ̀ tó lọ ń bá sèmsáàkù ẹ̀ ọ́ksíjì tẹ̀jẹ̀ ńlò mú ní ẹtì rí àwọn nǹkan mí bẹ̀ pé tí ó bá lọ rẹ̀ tẹ̀sí láàrin five minutes uh, five seconds èyí lè méjì èèyàn mà tó sì ń dásẹ̀ lọ́wọ́ ní ìsìn tí ìyàn kò sí mélòó mélòó èèyàn tó kú di oúnjẹ tí ń gbójẹ lẹ́nu tó sì bàbẹ́ ẹ̀ lọ jẹ̀mọ́ra kí lọ wá lè mọ́mù mùsùlùmí láti eré ìsoríire pé ẹ wá wẹ̀ bóyá tọ́lọ́ tó gbé bóde o ẹ rí bọ́lọ̀ ń ṣe sànú àwọn ilé àbáyé bían bí o ẹ wo àwọn wọn náà ni a máa kọ́ fún ara ká máa kọ́ fún amú ṣe rí pé kọ̀ báwọn ilé àlódìdí o ń tẹ́lẹ̀ o. ǹjẹ́ ò ní òbí ẹ̀hẹ́ ǹjẹ́ ọ̀bà ní ìfisẹ́ kò ní ìfisẹ́ o. ebi bẹ́ẹ̀ ṣe rísọ́ Allah subhanahu wa ta'ala lẹ́yìn mùsùlùmí nípa pé ẹjura yín fún sẹ́bí ní ẹ̀fín pè é lágídí. ìṣẹ́jà ìwé nínú. wọ́n ti mú dẹ́jà. wọ́n ò lè má dẹ́jà náà ó lágídí no torí ẹ̀ ń táwà ń bá lò nítorí yá sí là ń ṣe salawatullahi wa salamu alayhi kúlà yìí sí ìbànà lẹ́yìn yìí sí ìbànà sí ẹ̀ tí wọ́n kú ọ̀nà Kùránì ni ẹ̀sọ́ pọ̀fẹ́sọ́ kúlà yìí sí ìbànà illa ma kataba Allahu

prof yìí gan ti fara kàmí lẹ́ẹ̀kan aládẹ̀ ń fún mi sí yíra yìí prọfù ẹ wọlé yọ̀nù wa ẹ dìbí ọ̀jẹ̀ lọ kó ara ń dáǹsọ náà lu o ṣé wọn ọjà pọ́fù o ó já o. àwọn àgbàlagbà ọ̀jọ̀gbọ́n wọ́n ní fákìlù ṣe láyé òbí ẹni tí ò ní nǹkan ò lè fún yàn ẹ̀dá kan bọ́wọ́ ẹ̀sẹ̀ bá yé èèyàn sí wọn àwọn abáni ọmọ sọ àwọn àgbàlagbà sí ni tí èèyàn bá rí náà ní ọ̀nà ntí àbá nílé òṣèké ni o ìní ọ̀nà jama'a wallahi ń parí sẹ́fà nàbí sallallahu alaihi wasallama tí ó wá ọ parí iṣẹ́ fún pátápátá nǹkan kọ́ ní máa ṣẹlẹ̀ láyé yìí àfi kí solúsàn rẹ̀ ti wà ní tó fún ànábì sallallahu fún di èyí àwa mùsùlùmí la wà lórí dáadáa àwa mùsùlùmí la wà lórí ẹni rí lọ́wọ́ ọgbà iná ìmọ̀ ní ọ̀wá dà ìfẹ́ kó ìfẹ́ kó ó sì ti fi ọ̀rẹ́ rẹ̀ ń fún ìyìn tó jí ó mú yọ dùbà lọ kìí ṣe pé kò ní láàkáyì ó ti rí symptoms ibà irú ìbẹ̀ tí sì máa ń ṣe tẹ́lẹ̀ ni èyí bà ní tí ó oh, pẹ́ ìsìlẹ̀ sọ́ọ̀ta fáwọn èèyàn àti bí ìdàdàló ti ń fọ́ mi kọ́ ìpẹ́ kiri náà ni iyọ̀ tí mo mọ̀ yóò tó ó tó gùsì iyọ̀ tó lè tí ìrẹ́ ń fọ́ ẹwà dàkọ́ ẹni tí a ní ọ̀nà ìkúkú ẹ̀bọ́là kò kúkú yọ ní ìsìn láti bí wà lẹ́ẹ̀bọ́là ìkúkú yọ ní ìsìn yóò ṣùgbọ́n wọ́n àmọ́ nǹkan náà ni ẹ̀bọ́là náà ni wà lẹ́ òre ni. ẹ̀rọ kò sáà bọ̀ ọmọ tí ń sọ ni sọ̀rọ̀ wá tó sọ̀rọ̀ yìí ó ní tájà kàlí àrùn bá ń bẹ̀ ń bì kan tó ọba sínú bẹ̀ má lọ bẹ̀ tó ọba mẹ́mbẹ̀ má bọ̀ òde ètò kún èyí ń bẹ̀ yẹn nu kèésì ṣe gbọ́ ẹni tó ṣẹlẹ̀ orí ẹ̀ náà ni ọba àfẹnjẹ́fẹ́ kọ́ bá náà sẹgbọtawi wọn ní kọ́ọ̀lì ò tí ì èmi tí ẹ̀ láì mọ iye ẹ̀dì ẹ̀rí tí kọ́ọ̀lì ò yí lọ́wọ́ òdì ọmọ tó padà nígbà bá tó yá ní ó iye tí ẹ pété tí ó kọ́kọ́ múnú wọn títí ẹ̀ bẹ́ẹ̀ jù ọlọ́run tó lè Ah, ah, ẹwọ nǹkan o wọ́n ti wọ́n ń sọ ọ́ sáwọn kan lẹ́nu táwọn wípé à táwọn ilé ìbá sọ̀rọ̀ báyìí authority náà ẹ̀rọ ẹ̀rọ authority kò mẹ́ a jẹ́ pé omi tí alọ́sàn dáfà sàásálàm bí èèyàn bá ṣe lè wẹ̀ tó bẹ́ẹ̀ ni wọ́n pè ní òmùwẹ̀ ibi èèyàn bá ti padà ń bẹ̀ náà lọ́wọ́ ẹ̀ máa ìdán ẹni tó lè sọ pé báyọ̀ rí tá a gbọ́dọ̀ yọwọ́ ẹ̀wò òun náà lẹ́ńtọ́ lọ́rọ́ rẹ̀ sí àwọn ní tó sì wà náà ni pé ọlọ́run ní ń bá a sọ salawatullahi wa salamu alayhi jama àwa tá a jẹ́ mùsùlùmí ẹ̀bọ́lá yìí ẹjẹ́ àfiṣe dáwà ni kí yóò tún níyì ń rè ó gbogbo àtọ́ ọmọ gbogbo omi lómi lọ káàkiri ìrè o ọ̀wà rí nǹkan kan lọ rèé tako àfi nǹkan tó tún jórí ire ọ̀wà rí nǹkan kan lọ rèé bẹnu àtẹ̀lù àfi tí ànábì dáàmù sí kó tó kú láyé jamaa kò sì jẹ́ òjijì fún wa gbogbo wa náà láti mọ̀ wípé ète ọ̀ràn ogun ní wọ́n fẹ́ ja ẹ̀sìn lórí islamic study wọ́n kà kẹ́kẹ́ débẹ̀ náà ní kí ẹsẹ̀ pàdánù kan sọ báwọn ẹnìkan ajọ́ ń sọ̀rọ̀ ọlọ́mọdé kọ́rọ̀ àfáà náà dárò lọ student ni ọ̀rọ̀ wá débì kan wá ní ọ̀nìkásá ah. àdúgbò ọ̀dọ̀ ọlọ́run ó ní ẹni tó bá fi ẹ̀sìn sára tó lọ kọ́ kínní ó ní ọmọ wípé wọn ò tírẹ́nì ẹnìkan kó di lọ́ọ̀yà kọ̀ wá lójú àánú. àgbàwọn sọ̀rọ̀ ẹ̀sìn ní mọ́sálásí pé ní àná wá pé o lè ní ọjà ìkẹyìn o lè ní ọjà ìkẹyìn ẹni tí wọn ò tírẹ́nì kọ́kọ́ àbá rẹ̀ bọ̀ kọ̀wà tírẹ́nì kọ́kọ́ ìyá rẹ̀ bọ̀ wọ́n wá kó fitirọ̀ kúrò bẹ́ẹ̀ nature ọ̀títọ́ wọ́n wá rọ nǹkan míì sí lórí nǹkan míì tí àwọn arọ lórí wọ́n wá rán ajé àmú rẹ̀ mọ́ ọwọ́ àgbàgbé àríkì àmọ́ ìjọ àbá tó mèje yẹ̀wú dí lórí wa ìjọ ọ̀la lẹ́sìnmi ìdán afẹ́sọ̀rọ̀ bàbẹ̀ lọ́hùn kọjọ́ ọ̀járe àtẹ̀mí àtẹ̀yìnṣẹ́ àníkọ́sá lù àfúyọ̀nù ẹ̀ ọjọ́ ọmọ níwà fún ìnú rẹ̀ kọ́ dàrú ìlú ìkọ́mọ́jì kọ dàrú tí ọba dàrú mùsùlùmí inú bẹ̀ mọ́fàràníà wọlájà kan oṣù rẹ̀ mọ́fàràníà kan oṣù rẹ̀ gbogbo àwọn tí ń tó pèrò láti máa fi ẹrẹ̀ yí ìsìláàmù afàwọ̀nléwọ̀ ọlọ́wọ́ lọ́wọ́ bó ṣe ní àlàlé ọlọ́ lórí ọ̀rọ̀ wọn àṣekíni o àlàlé ọlọ́ gbogbo bí àwọn èèyàn bá gọ sí láti máa fi ẹ̀rẹ̀ yìí tọ́lọ̀ ń fà nẹ́bí sallallahu wa ta'ala àfàwọnlé ọlọ́ gbogbo ẹni tí bá ń fi nǹkan kan sí kejì irú wa lójú tó sì jẹ́ wípé fẹ́ bíúdì ìgbésí ayé rẹ̀ àti fámílì rẹ̀ lára wa ni ṣùgbọ́n ti rí pé òun lè rí ṣe àfi kóhun o kóhun ó pe ànàbí ní tẹ́rọ́rìstì kóhun ó pe mùsùlùmí tẹ́rọ́rìstì ibẹ̀ ló lè bọ́ sí tóun fi lè sórí eré òun àfàwọn lè wà lọ́sọ̀tàlá lọ́wọ́ gbogbo àti ẹdúrí pé àlìkè àmà àwọn ọbàjẹ́ àfàwọn lè ọlọ́ mọ̀jẹ̀ kálíkè àmà àwọn ọbàjẹ́ mọ̀jẹ̀ ká sófò pàdé rẹ̀ mọ̀jẹ̀ àsorí ibú pàdé rẹ̀ jẹ́ àtórí ọ̀nà ẹ̀dá kan yọnu sí wa gbogbo ń tà ń sọ yìí bá a sì lè tẹ̀lé ní kọ̀rọ̀ ju bá a ṣe ń jọ ń fojú jọra ń gbangba yìí lọ ọ̀dọ̀ rẹ̀ náà ló tún wà ọ̀dọ̀ rẹ̀ náà làwa wá sí wọ́lájọkùnso rẹ̀ àlàáfíà tí èdè yìí ò sì ṣe mọ́sàásí fún wa arísìkì dáadáa tí èjì yóò síse mọ́sá àṣẹ fún wa wọlá àjọkọ̀ oṣù rẹ máa lò wá lẹ́sẹ́ fún ìyọnú rẹ máa lò wá fún ìbínú rẹ la hawla lana wala quwwata illa billahi alazim wassalamu alaikum warahmatullahi wabarakatuh